الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعمري وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام ما بعده أيها المشاهدون دعني أقول أيها الأمهات وهناك الأولاد أيضا إذا أقول السلام عليكم ورحمة الله وبركاته súrọ́tù kọlẹ̀ ládúró lánàá náà lábùkù tẹ̀síwájú lónìí ààyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún súra ẹlẹ́ẹ̀kejì ní àádọ́rin bẹ̀rẹ̀ láti orí ààyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún Surah 68, Ayah 17. Àná la ṣàlàyé fúnra wa tí ṣókí ẹ̀ jẹ́ pé ìgbéraga ní ṣáájú ìpààrùn. Ìjọra ẹni lójú, ìfojúrí náà àti ìtẹ́lúbẹ́lú kò ní gbé ní dé ìbújé kàkà jù ìbújé òfò torí pé kò ní jẹ́ ká rí ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ̀lé ọlọ́run bá ti ẹ̀ká dàrá bá rí gbọ́ ọlọ́run ṣe wá lẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe láǹfààní tí ó wúlò fún láyé ní níkọ̀ọ̀rọ̀ sàárè àti ní gbangba ìkìyàmù àmín إنا بلوناهم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ فقدوا إنها عليها ربك وهم فأصبحت كالصريم تفتون ألا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه سورة آية التجدني àádọ́rin ayẹ̀lẹ́kẹtàdínlógún ṣáàtì آية 17 ọlọ́run ní iná gbàlàwò lẹ́ẹ̀kù dájúdájú adáwọn wò ọlọ́run tó lóòrùn dáwọn wò kàmẹ́ gbàlàwò lẹ́ àṣàbàlì jẹ́nà gẹ́gẹ́ bí a ṣe dáadán àwọn ọlọ́gbà bá ṣe dáwọn wò àwọn tí wọ́n ní oko kan tí wọ́n ní ọgbà oko oko yẹn dáa gan báwo la ṣe dánwò wò adánwò wò if àkọ̀sámù nígbà tí wọ́n búra ara kí ni wọ́n bú wọ́n ní láyásírímù náà mọ́sílẹ̀ gbogbo èso tí ń bẹ nínú ọgbà òkú yìí so tó mú wá láàkà pátápátá láì sí iṣẹ́ ìkàkàkù mọ́sílẹ̀ ní ìwọ̀ táwọn bá ti jí o àwọn ń jí lọ orí àwọn sì ń lọ yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé àwọn fẹ́ lọ ká àwọn èso igi tó wà nínú ọgbà oko yẹn ọlọ́ọ̀ni òun la fi wá tán wọn wò kí làtàn wò tí ń bẹ̀bẹ̀ ẹ̀yìn ìyá méjèèjì yìí bóyá kẹ́ lọ ṣe mítìn níta bóyá kẹ́ lọ ṣe mítìn níta tẹ́ bá parí mítìn kẹ́ padà wọlé tí tí mo ń sábà yé ni pé ẹ máa gbọ́ tọ́lọ̀ sọ iná bàlàwò náà wò àdánwò wò kàmá bàlàwò náà àṣàbà ìrìnjànà gẹ́gẹ́ bí a ṣe dán àwọn ọlọ́gbà ọgbà wo ní ọgbà oko àwọn náà máa jẹ́ pé ìlúkò lọ́dọ̀ wà níbi kòkó ọ̀pẹ ìyẹn ni ọ̀pẹ ti ẹ̀yìn òkì àríwó tó ti wá dúró nígbà táwọn èèyàn mọ̀ pé owó ni wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ńlá tó ti gbà sọ̀nà àríwó ọ̀sán orógbó tó wá di pé òǹgá ti fẹ́ ju kòkó lọ báyìí àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan ní àwọn agbọn bùnmí àti nílùú ní kejì orílẹ̀-èdè Nàìjíríà ápù zaitun inabinabi tàbí ní àjàrà àtàwọn píẹ̀ píà àwọn oríṣiríṣiríṣiríṣi náà tí a fi ń ṣòwò pomegranate àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ dẹ́bínú date lẹ́gbọ́n àìpọ̀ tẹ̀ láti Nàìjíríà lẹ́gbọ́n wà ń kánú dẹ́bọ̀sì tàwọn ẹni jẹ́ nǹkan yà àti ti bí àwọn ilẹ̀ lárúbáwá kan kò wá àwọn kan wá ní ọgbà báwọn èso rẹ̀ ti wá pọ́n ó ti gbó ó wá sọ ọlọ́wọ́ ní ìgbàwó ládẹ́rùn ọ̀wọ̀ ìbì nígbàtí a kó tàbí tí wọ́n búra ara kí ni wọ́n bù gbogbo èso láàkàtán pátá pátá yan yan a ní ti kankan lẹ̀ tó bá ti dàárọ̀ wọ́n bára wọn sọ àbẹ́lọ́ka kí làtẹ́wò tó wá bá wọn wà láyé tẹ̀sùn mọ́ wọn ò ṣe àyàfi kò sọ pé ní ṣá àbá ọlọ́pàá bẹ̀. ìwọ ọ̀nà tó wá prógrámù láàárọ̀ ẹ̀mí tó sọ máa lọ prógrámù lọ́nà tó gbé ṣàlá. tó ẹ̀mí tọ́lọ̀ bá bẹ́ẹ̀ tẹ́ wa wò ìyẹn lè mẹ́tì prógrámù. ìrẹ́ gbà ní ọlọ́run pọ̀. àmà wá prógrámù àmà wá lónìí òfin ṣàlà tí ẹ bá fẹ́ bí tí nǹkan mi bá ṣẹlẹ̀ sí ń kọ́ sóbi sí àwọn aláǹbá sọ pé ọ̀la òkúta rántí bí ń ṣàlọ́ so inṣàlá ọ̀pọ̀gáàmù ti bẹ̀rẹ̀ báyìí inṣàlá ọ̀pọ̀gáàmù ti bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀gáàmù ti bẹ̀rẹ̀ báyìí inṣàlá so mo ń tàbá bẹ́ẹ̀ ṣe lọ́la kan tàbí bá bá fẹ́ ṣe mùsákbàlì tí èyí bí a fi ń ṣe àfẹ́ ṣe kódà ká fẹ́ lọ mo fẹ́ lọ sí odòrú alẹ́ ìprógámù ní ìsinmi prógámù àwọn àsárùgbé mo ń lọ ọbẹ̀ insha Allah lẹ́yìn rẹ̀ mo ń lọ kí àgbè fún prógámù mínísítà insha Allah ti máa gbé láti kúta mínísà mú fẹ́ ṣe tẹ̀sírì ìrọ̀lẹ́ níbi ìṣà àlà tí bá ti wá parí ẹ̀ tí bá ti dà lẹ́lẹ́ tí bá ṣíṣe àti bá tún jẹ́ tó fẹ́ jí lóru yẹn náà fílà torí pé 27 tonight ní tó gbọ́dọ̀ yàtọ̀ sáà yókù ìṣà àlà mo fẹ́ yọ jákà tó bá ti dọ̀tún la ìṣà àlà tó ní ọlọ́run tí yóò bá ṣe ọlọ́mọdé àwò àbó sàlọ́lọ́ ní ìdí àtẹ́wọ́ ọlọ́run ní kó náwó mọ́jẹ̀ kí n fọwọ́ tẹmọ street ẹnìkan ní ọlọ́run máa bọ̀ wá dọ́mi wò ó fi èlì ní àfi kí èèyàn bẹ lọ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 Fáúnsóòrùnà àìrẹ̀lẹ̀ kọ́ọ̀mìlì kàfìrí, àyà tó parí sọ́rọ̀ tó pàkọ́rọ̀. Àdúrà pé yóò máa ń fi inú tó bá fẹ́ borí àdánwò, fẹ́ntọ́lọ́run ní dánwò, ọlọ́nilá yóò lọ́ọ̀mù nẹ́fṣàn ìlà òsàáhà. Láyò kẹ̀lífù lọ, ọlọ́run kàláfà nẹ́fṣàn ẹ̀mí kankan, ẹ kò gbé lé lórí kálàfà ẹgbẹ́ wọn ní mú kálàfà àwọn afá mọ́ tù sí ẹni tí òfin ẹ̀sìn fi di ń ta làbàpọ̀ lọ́rùn ọlọ́run lá nǹkan kan bọ ẹnikẹ́ni lọ́rùn ẹ̀mí kankan ìlà àyàfi tágbára rẹ̀ gbé bọ́lọ̀n ní àmọ́ ìgbàwẹ́ rọ̀mọ̀dọ́yìn ọlọ́mọ̀ pé ẹ̀mí agbára wa gbé kágbáwẹ̀ lọ́lọ́run fi ní dandan ní fún gbogbo mùsùlùmí ìrun kíkí ọlọ́run àpàgbà ara wa gbé tó fi ní àmà kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làhá máa kásà àti in tó bá wá ṣe nínú iṣẹ́ làhá tẹ̀lé ẹ̀sán rẹ̀ oníorí orí wá àlẹ́ ìhá máa kásà àti èyí tó bá tún ṣe nídàkejì kí è ṣe dáadáa àlẹ́ yìí há orí rẹ̀ náà lè ṣe ló padà sí ọlọ́ọ̀lá àmì rọ́bàná olúwa wa látù àkíkùnà iná sí iná àwọ̀ àkọ́ọ̀nà tí ó bá ní àkọ́dà ohun ya odò látù àkíkùnà mọ́ mú wa má fi ọwọ́ ọ̀yà rẹ̀ gbá wa mú ṣó yẹ tẹwa ọlọ́run mú èyí náà sáàmà lédè yóò bá nìkan lọ ní ìsìn oní ìwọ náà gbójú ẹlẹ́yà òfò ẹlẹ́yà ara dáadáa bó ṣe lọ ó kàn gbága ṣubú ọlọ́run mú ṣé ọlọ́run mú ní ìsìn ibi tó ti ń wẹ̀lẹ́ àkẹta mo wẹ̀ títí mi ò rí ọkùn mọ̀ ó kàn lọ mo rí kan wà lára òpó kan lẹ́gbẹ̀ẹ́ títí kò mọ̀ ìwọ ló ṣàmọ́ lójú ìwọ́dà ìwọ́dà ìwọ́dà bá ó kàn mú lẹ́yẹ́ ọlọ́run mú ṣáàtì wọ́n tún ọlọ́run mú àwọn wá ń sọ pé látù àfíìdìnà ìnà sí náà àtọ̀ náà tá a bá gbàgbé àtọ̀ náà sábà ṣàṣìṣe rọ́pù wà ó tẹ́tí ma tó ma mímú yẹn yẹn má jẹ wá níyà ẹ̀ ọlọ́bánà olúwa wa látàmí àlẹ́ iná lákìní tàlẹ́ má dìílé wa lórí yọba ní wọ́n di ẹrù ṣẹ́gbẹ́ yóò bá yàtọ̀ sí pé ọmọdé náà lu ẹrù àti wọ́n di ẹrù ẹ bá gbédè kí lè yàtọ̀ ẹ̀ ìyá àbàdàn ọmọdé ìwé ẹrù àti wọ́n kí ẹrù bú ọmọ ẹ̀ kí lè yàtọ̀ ẹ̀ ẹ̀ẹ́dọ́ wá ní wọ́n di ẹrù relé lórí ẹrù yẹn jù lọ ìlera ló fi ń rù lọ ká ń di ẹrù lé ọmọ ẹ lórí báyìí tí o bá ti gbọ́ yé pé ẹrù yẹn tó ti wọ̀ lọ́rùn ṣe tá ọmọ èyí bẹ̀rù kò ní túmọ̀ ṣe látàmíl àlẹ́ iná mọ́ dìírù wá lórí o mọ́ dìírù mọ́ di ẹrù wá lórí ìsìràn mọ́ dìílé wá lórí ìsìràn ẹrù tó wúwo kàmá hàmẹ́jà ń alẹ́lẹ̀ ní ìlànà ìkọ̀bẹ̀nà àwọn tí wọ́n ṣáájú wa tó ìdílé wọn lórí mọ́tìlé àwà lórí àbí ẹni ìdíẹ̀ ìlúkú alágbára o wọ́n wá lọ́gbẹ́ èèyàn o wọ́n wá lọ́rùn àwọn mọ́kàn wá lẹ́yìn mọ́kàn wá lọ́pàá èyí tí ń san ọrùn kò mí ìpín o ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìṣù wàhálà ọlọ́mọ dìlé wa lórí rọ̀bánà wà láà tó hàmílnà náà látọ̀ ọ̀pọ̀ta lànà bí kò sọ́gbọ́n bá lè dá kò sì sọ́nà bá lè gbà àdánwò ó dé látò hàmílnà máa látọ̀ ọ̀pọ̀ta lànà ẹrù tó dìrù wa tàbádánwò tó fi kàn wá mọ́jì ó dé ní lágbára tàbí mọ́jì ó dé tí ó lọ tí ò ní ságbára fún wa lérí ẹ̀ mọ́jìmọ́jì ó ṣẹlẹ̀ sí wa kò wá sẹ́ni tí àdánwò tí ìbá rí ní ìta àjókòó gbogbo wa yìí kò sẹ́ni tí ò rádánwò yìí àmọ́ mi àmọ̀ pàdánwò nítorí gíní ọlọ́run fún wa lágbára àwa àbùmọ̀ pàdánwò nǹkan tó sí ọ́ tí wọ́n sì jẹ́ mùsùlùmí olómẹ́lòmí tó fi ń pariwo yé paripàdé ní olẹ́lùmí fi ń salelúyà dùnú Obi bímọ lẹ́ẹ̀mejì abẹ ni wọ́n fi gbé jáde sí ẹ̀ ó lẹ́nu ní ìsọ pé ọmọ ẹlẹ́ẹ̀kẹta tó wọ́n ó bí ọ̀dọ̀ ìyá kí ló mọ́ àwọn ìyá tó wà ṣọ́ọ̀sì rẹ̀ àwọn agbẹ̀bí yẹn wọ́n lọ fi sí òun níbi sọ́spítù gbàtọ́ adébẹ̀ wọ́n ní fún wa ń la agolé lórí àgùjọ rẹ̀ kìnnìkan ọmọ rẹ̀ ti dé o kìnnìkan jésù wọ́n lulẹ̀ lórí wa ní ọwọ́ pé kò fẹ́ kẹ́ ṣiṣẹ́ abẹ fóun ó sì gbà wọ́n wọ́n tún wá ní kó wá ṣègbélé fún ọjọ́ méje ní church ẹ̀ka kílẹ̀ rí pẹ̀lú ààwẹ̀ bíríbírí lẹ́nu yẹ kó máa jẹun tọ́lọ̀ sọ pé wọ́n tó lóyún tánàbí tó ṣàlàyé pé ààwẹ̀ rọ́mọdán kìí sọ̀rọ̀ èèyàn fún ọ ẹwà dánwò tọ́lọ̀ fi kan yẹn ìwọ ní ìsìn ẹ̀ẹ̀mejì ni wọ́n ti ṣe cs fún ọ ẹlẹ́ẹ̀kẹta orí wẹ́ ló cs ṣùgbọ́n ọkàn rẹ̀ lọ pé ẹkùn gba ṣọ́ọ̀ṣì lọ torí ẹlẹ́ẹ̀kẹta kó mọ́ tó jọ́bẹ̀ ẹlòmí ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí ọ̀bẹ ni wọ́n fi gbé jáde cs àmọ́ ṣe kó wọ́n níyàwó ẹ̀ pé ara rẹ̀ bí ilé dáadáa wọ́n bá sún kó wọn sí ìjọ ṣe ní èwì tí wọ́n sọ two weeks later òun náà tí wọ́n á jáde ó lẹ́nu ní ìdíkì fèrè so mo sọ pé àdánwò ti bá wa lóríṣiríṣi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò ká sàdánwò torí pé agbára wa kà so àdúrà ní pé wàlá tahmil alayna isra kama hamalta wa lil ladina min qablina àúláì àwọn wọ̀nyẹn ìgbàgbọ́ wọn ju tiwa lọ wàlá tuhammilna ṣùgbọ́n kò sọ pé tá a lè dáadáa ti sá fún àdánwò tàbí lè sádánwò bí i kàn wá àmọ́ àdánwò tí ó kàn wá mọ́jú ìjàgbára lọ mọ́lá sọ àmì ìnà mẹ́rin látọkọ tẹ̀lẹ̀ náà wà fún wa ní mò ń ṣe PGD tẹ́lẹ̀ gígbì ní sàbàrẹ̀ sáàmù postgraduate diploma in education mo wọ ṣe year 2000 year 2000 ó ní mo bẹ̀rẹ̀ lẹ́tọ́rà kan wá mọ́ halẹ̀ tí wọ́n alẹ̀ gan ni o dọ́kítọ̀ ó wá ń sọ́tàn ó proud bí ẹ ti jìyà kan rí ìgbà tó ń wà ní ui wọ́n rí pé yíyà tó lòun wà ní ui yìí èmi náà ti jáde èmi ò lọ ui ní wọ́n ò gbé look at this one ṣé mi ṣe bí jìbì lábẹ́ so ordinarily gan if i am not a senior i should be a senior ṣe àbádàwọ̀ kan ni èèyàn ó kàn wòye sí ó dàbẹ̀ pé ogun ìdílé tẹ̀lé òun káàkiri wáwo pgd mo bẹ̀rẹ̀ 2000 2000 2009 nígbà tí kéèkì wá tó jáde kí ló kí èmi ṣe ọ̀gá kan wá bá mi náà àwọn bá jọ ṣe ó ní ká sí fakọ́tì ká lọ institute bá wọn sẹ́lẹ̀ tí wọ́n bá ṣí déèdì ẹ̀ padà ní ò lọ bá padà lọ tí wọ́n bá tún sí ìdẹ̀ lọ wọ́n jókòó lé lórí tí ò jáde ń kọ́ sẹ́ǹgbọ́n tí wọ́n ń sọ so eyín o ẹlòmíì bí dìkèbè rí nítorí ẹ̀ o dáadáa tàbí kéèyàn so many people have become ẹlòmí ló sọ di kìfìrí àdánwò ó fẹ́ ṣe law kò wára admission wọ́n ní kó ṣe English wọ́n á ní tó bá mọ̀ wá church àwọn lọ́wọ́ ó parí brother kan ui tó nǹkan bá ń gbọ́ yóò rántí ó wá sọ fún mi tó sọ fún mi pé ká lecturer tí ó jẹ́ káwọn náà máa ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ mùsùlùmí báwọn lẹ́jọ́rà náà sọ̀rọ̀ sí ṣe ìrànlọ́wọ́ ó ní díẹ̀ ló kù góòlù di kírísítẹ́ẹ̀sì ojú àìtórí lọ ẹmọ chapel of restoration kò jìnnà sí mọ́ọ̀sì ní us ó ní wọ́n kó ń wá síbẹ̀ tó bá láti wá sí chọ́ọ̀chì ẹ̀ ó fún admission lọ ó ní wọ́n tún wá pè òun ní dine minute nígbà tí admission fẹ́ close pé àtúwàmọ́ bọ́ tó bá ti ń bọ́ wá báwọn ṣe jọ sí gbogbo prof gbogbo hàn abẹ́ pé admission nítorí ipá dára rẹ̀ ká ní o ẹlòmíì kò tó lọ olóbi kìtìrí wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ owó ẹlòmíì fẹ́ lọ́kọ ó wá rí pé àwọn brothers lójú díẹ̀ gbogbo wọn bí káwọ slippers nàgbé our brothers ní ti yàtọ̀ ó dàbẹ̀ pé economy ti bẹ́tà but when I was in the university àti previous years ẹ̀rọ àwọn brothers slippers slippers dandan ni mo gbà lérò ní troop slippers so àwọn sísá wa máa wò wọ́n pé àwọn òun làwọn fẹ́ fẹ́ kí ẹ bá brothers yẹn sọ pé àwọn ní sákó àdébí wọn slippers lò kí ẹ pé wọ́n fẹ́ display ìbẹ̀rù ọlọ́run wà ó they are poor ẹ̀rọ àwọn jalabi àti wọ́n wọ̀ ẹ̀yìn ó ti ká lẹ́yìn nísàlẹ̀ kí ló mú ká bí wọ́n ṣe ń jókòó kírun yẹn ó máa rán bí wọ́n á lọ ordinarily tí wọ́n bá ti jókòó tí ó tún ṣe rán ṣe mọ̀ pé jalabi àtọ́ rẹ̀ yẹn ẹni tó bá jẹ́ pé trọ́sà ló wọ̀ tó bá ń kírun ibi tí ẹsẹ̀ ti ń ṣẹ́pọ̀ orúkún yẹn ẹ̀yìn ẹ̀ tí wọ́n bá wọ trọ́sà tó máa máa rún oní brọ́dà mi ń ṣe lọ torí trọ́sà tó rún tí ẹ̀ bá fi ń kírun ló fi di kírísítẹ́nì. Ó dẹ̀lé ẹ̀ṣọ́ láàkàtì, so torí náà àdánwò pọ̀ gan, I can bring so many, so as a Muslim, any Muslim women, àdánwò pọ̀. Àjọ́jọ́ ṣe oríṣiríṣiríṣiríṣi. I start mentioning, ó wà kàn pọ̀ mí, ìfẹ́ máwọn examples tó máa dàbí ẹgbẹ́ àwọn fókọ́sùn ọ̀sán ti bù híà láwọn àwọn àpẹẹrẹ kan wá sẹ́lẹ̀ ìbí tí ó dẹ̀mọ̀ tó ṣẹlẹ̀ sáwọn kan bí tí ó dẹ̀ fi tọ́lọ̀ kópa sí they didn't leave Islam but because of that they reduce their their participation in the game wọ́n dín wọ́n dín bí wọ́n ṣe ń ṣẹ̀sẹ̀ wọ́n dín nítorí àwọn àdánwò kan tí wọ́n ti

àánú rẹ̀ làwọn wá á ń tàmọ̀wò lánà ìrẹ́ wá rẹ̀ bàbá àgbàlẹ̀ wà lẹ́lò ní wọ́n sórí àbí fánṣòrùná àìlẹ̀lẹ̀kọ́ òmìnirikà ìrìn rẹ̀ wá ṣe lórí àwọn ìjọ aláìsànkọ́ ọ̀kìrì so my sister, my own baby, human heart

torí pé jáàbò níjẹ́ kó ráyè lọ sí ọjà oko ní táwọn tí ń aṣú táwọn tí ń du tomato, ní táwọn tí ń du ilé jáàbò wọ́bẹ̀ yẹ ẹwọ́ àdánwò kékeré ṣùgbọ́n ó sọ oúnjẹ tí ò lo krimar kò lè jáàbò torí pé òun ò fẹ́ lọ sí ọjà oko àwọn nǹkan sápọ̀ mi máa mẹ́ni ṣá mẹ́ni mẹ́ni mẹ́ni mẹ́ni mẹ́ni mẹ́ni mẹ́ni ẹni nítorí tó fẹ́ ṣe ìjọba tí tó ń bá lò jáàbù tó tóbi jù wọn ò ní fún òun níṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba wo ni ò ní fún ẹ kú jẹ́ ká tẹ̀síwájú torí náà ọlọ́run iná bàlàó náà àdán wò kàmọ́ bàlàó náà àṣàhábàlì jánà gẹ́gẹ́ bí a ṣe náà àwọn ọlọ́gbà wò ń jọ náà àwọn ọlọ́gbà àwọn tó ní ògo nígbà tó ṣe níyì ẹ́ bá a ṣe dán wọn wò wò kí ni nítorí náà níjọ́ náà kí ni wọ́n ṣe wọ́n sọ wípé akúsàmú ọlọ́ni nígbà tí wọ́n búra láyá na ha mọ́sùlùmí àárọ̀ kùjù tẹ́nìkan kò ní tí ìdókò làwọn olọ́ ká gbogbo èso kí lọ́lọ́ wá sọ wà láàrin ẹ̀sùn òun ní ṣàlàyé si na ìmọ̀ ẹ̀yà já sa síkà rẹ̀ dàbẹ̀ gbogbo ẹ̀pá e, ẹ̀ e, ọ̀fẹ́ ọlọ́ni tọ́fà àléhà tọ́ ìfún ohun kan tí tó wá ní wọ́n tọ́fà tọ́fà yàtúṣù tọ̀wáfù nǹkan kan tí ń rìn ká tí mọ̀ ń rọ kí ká nǹkan ó wá rìn ó rọ kiri ká oko yẹn ní rọ̀bíkà látọ̀dọ̀ olúwa rẹ̀ wà úmná ìmú ìgbà tí kìíní yẹn yí oko tó rin gbogbo oko wọn yẹn tí wọ́n fẹ́ lọ lọ́la yẹn wọ́n ń sùn lọ́wọ́ nígbà yìí ẹ ẹmọ nǹkan yẹn ó ní nǹkan bíi thunder thunderstorm ó kàn dé ó jó gbogbo oko yẹn how àwọn dẹ̀ ti sùn ọ̀la ni wọ́n dẹ̀ láwọn fẹ́ lọ ká láàárọ̀ ẹgbọ́ bá ń ọlọ́run ní fa'asbahat kasorim oko yẹn gbà tó wá di dúdú asbahat kasorim ó dàbí òru òru dúdú biribiri bẹ́ẹ̀ lóko yẹn ti rí ṣe àgbẹ́ tí nǹkan bá jóná yóò dúdú lọ carbon gbogbo kò yẹn ti dúdú kìí ṣe dúdú minimini o tó díẹ̀ ó ti ṣe gíní ó ti jóná ọlọ́wà ni fanáàdá òun musbihin àwọn wá jí ilé ọ̀rọ̀ kùtùkùtù wọ́n wá tànáàdá wọ́n wá ń pera wọn ọlọ́ni musbihin láàárọ̀ kí ni wọ́n sọ Àníkdú ẹ̀dájí o,

a ní àfẹ́kẹ́ nìkan kan orí ẹjẹ́ aṣáájú àwọn tí ó tún tí ó wàá ṣá láàárọ̀ kádókò tẹ̀síwájú. kọ́lẹ́kú wọ́n mú mi ẹjọ́ kọ́ fẹ́ tu. fáwọn tọ́là kú wà ń yàtà kọ́ pàtó wọ́n wá ń lọ lẹ́ni tó ń bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìwọ́n tó ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́. wọn ò sọ sókè káwọn yẹn mọ́ gbọ́ ó dàbí ẹni tí ò fẹ́ káwọn ìyàwó àtọmọ ó jí tó fẹ́ lọ kásùbà ẹ rí i pé ọkùnrin yẹn yóò rọra gbé ẹsẹ̀ yóò rọra sílẹ̀kùn yóò tó rà tí bàbá àwọn yunifásitì á ní àwọn bàbá kan ò lè ní wọn nínú ilé ara wọn ẹ̀bá àwọn yunifásitì ní public lecture àwọn bàbá kan wà ó lè ní wọn nínú yàrá wọn ojoojúmọ́ láràárọ̀ ni wọ́n sì máa ń jalè àbí báwo àwọn bàbá tí èmọ́ ọmọ wọn lọ mọ́ṣáláṣí àti àwọn tí wọ́n rà jí fún ara mọ́ gbẹ́sẹ̀ ká ọmọ yẹn mọ́ dìde tàbáwò lè ló mọ́ ń yọ́ bẹ́ẹ̀ yìí lórí oòtò tí wọ́n bá ti wá kí súbì tán wọn ò ní jó lè mọ́ wọn àṣílẹ̀kùn ẹ̀ẹ́ dìde o àwọn bàbá ìṣẹ́ àwọn ọmọ wo lè lé ìgbà yóò wọnú ọpọlọ kíákíá tó ẹlòmíràn kì í fẹ́ kọ́mọ wọn ó dìde lọ́ọ̀lìdé pọ̀ tó tí ji jí wọn bọ̀ kò ní sọ pé mọ́ṣáláṣí yóò sọ pé ẹ múra skul ẹ má mi sí bọ̀. Tẹ́tí bá ti lọ mọ́sìkì láàárọ̀, skul kan wà ní Arigidi ní Gbẹ̀ǹbẹ̀ Ó ti máa dé bus stop tó lọ mọ́sìkì, màá bá ń bẹ̀ tó ti tó di àwọn student. Bàtà ẹ̀ tí fi lọ ìkó student lọ. Ọmọ òun wò ní Skul wọn ilé ẹ̀ ṣe pé skul ti bí àwọn òkè ṣubú kí ni bàbá yẹn ń sọ fọ́mọ yẹn ìrun ò ṣe pàtàkì ìwé ló ṣe pàtàkì jù rún lọ tó bá dìjọ wájú tọ́mọ yẹn ò bá jẹ́ mùsùlùmí wọn bàbá yẹn wà ní òun sì pa àgbo ọmọ yẹn ṣe wòlímọ̀ ó kéwù ọmọ yẹn ò lè gbọ́ yé pé òun ṣe pàtàkì ẹran tẹ́fà yóò kàn mọ́ wò ni kò nítumọ̀ sí we used to tell some of our parents a máa ń sọ fún àwọn bàbá wa kan tó ti pẹ́ tí wọ́n ní ah, ọmọ àwọn yẹn ah,

lẹ́ni tó ti rẹ̀ ní skul pẹ̀lú wọ́n tún dá lẹ́sìn rìn lẹ̀ lẹ́sìn rìn lẹ́sìn táwọn ọmọ bá tún jáde skul wọ́n tún ṣe PTA meeting wọ́n ní káwọn ọmọ bá pàṣẹ wáyé kí wọ́n máa ṣe lẹ́sìn skul wọn wà ní jẹ́ káwọn ọmọ yẹn kó skul títí five tó bá di àbí five ṣé wọ́n di six ni tọmọ yẹn bá ń lọ bàbá tó bá jẹ́ kó fẹ́ràn ẹ̀sìn gan kó yà sílé kí lọ́mọ tó di rẹ̀ lẹ́yìn tó jáde láago méjì ó tún jókòó dáago márùn yóò ṣẹ̀ mọ́ rìn lọ lọ́nà yóò àlọ́ lè kí ó kí ló fẹ́ ké ẹ̀sìn wo ló fẹ́ kọ́ mbẹ̀. So these are the things our parents have done. They complain today their children are no more Muslims. They don't know the consequences of their actions. Ìtọ́pọ̀lọpọ̀ àwọn òbí wa ti ṣe ń gbà yẹn nìyẹn. Òní wò wá mọ ìsokó pọ́mọ wọn ò ṣe Islam. Wọn ò mọ̀ pé àwọn òkọ́mọ̀ yẹn lẹ́sìn wọ́n ní ṣèbó lọ lékè òwò ló lọ ọmọ tó lọ lékè láago márùn tó ti rẹ̀ èyí tí ò dé láago márùn tó dé láago méjì gan ìyá ti ran iṣẹ́ aṣọ tó ya ló wọ̀ lọ lékè ó wọṣọ gidi lọ skul ó tún dé lékè àáfàá bẹ̀rẹ̀ sí já lọ́rẹ́ pápápápá nínà nínà ìyá rẹ̀ tún wá sọ pé ẹ bá mi dáadáa kì í ẹlẹ́ẹ̀kejì yóò pé irú ẹ̀kọ́ burúkú wo ni tẹ́ pé nínà nínà nìkan ni wọ́n fi lè mọ́ so at the end of the day tó bá dàgbà yóò pé àwọn muslims they are wicked people tó gbogbo àwọn àfáà tó ti kọ́ ọmọ ń ké sẹ́yìn ẹ̀kọ́ lọ bá ní san lẹ́sàn damage damage tí wọ́n cause ò mọ̀ because they didn't do education bàbá kan ni mo ṣe wá sí ẹ pé níṣẹ́ bí wọ́n náà yàn ní lọ skul mo lọ lè ké o dó èmi ò sínú àwọn tí wọ́n o but system kan fi náà yẹn skúl yàtọ̀ sí ti lé kéw ìnàkúnà ní ti lé kéw in fact recently very recently tí reply prof yẹn ọ̀rọ̀ ó lè funny but ọ̀rọ̀ tó serious ni mò ń sọ I have not replied that prof that professor ó tẹ̀kì mí ní course gan PhD wọ́n pè ní science and society so a máa ń sọ̀rọ̀ deep gan ó sẹ́ndì fídíò clip kan sí mi mi ò tí reply ẹ̀dì sí ní north máa yẹn kòbókò tó mú dání bí hot wheat ó gùn burúkú àwọn ọmọ yẹn tó nà wọ́n jáde gbogbo agbára ló fi nà wọ́n àwọn ọmọ mi ò káwọ́ sórí pàápàá ó wá kọ sísàlẹ̀ ó ní what do what do you think this kind of this type of education what product ló máa gbé jáde? Dọ̀rọ̀ mà pé all these modern theories of learning all this curriculum issue gbogbo ọmọ kò yé mi wá ní kí ni product ṣàgbé curriculum input product wá sí input process product ni ó wá ń bèèrè pé kí ni product tẹ́lẹ̀ lè mú jáde I have not replied the woman up to now so àwọn dẹ̀rù báwọn yìí sí bísítì inú ọmọ ní tó fẹ́ try láti sọ ní kí àwọn ọmọ yẹn ló lọ ń pààyàn tó di boko haram yẹn because wọ́n ti wicked so gbogbo sísá ìran lè kí ó káfà àwọn kókò bókò kó kirikiri àwọn nọ́ọ̀sì primary school kan tí èṣe ti mùsùlùmí tún máa ń gbà fà àti public school táwọn ọmọ bá ti ṣe asian yóò kàn lọ pé malam malam òní ò mọ̀ àwọn ọmọ àwọn ọmọ yẹn kò mọ̀ pé hm yẹn ń pìrìsẹ́ǹtì malam yẹn bíi wicked person so àwọn ọmọ yẹn á wá máa wọ àwọn àfáà bí èèyàn burúkú torí pé òní wọn máa ń pè fún wa náà wọn àwọn obìnrin kírísítọ̀ dẹ̀ máa ń kọrin sí wọn lẹ́yìn pé jésù fẹ́ràn àwọn ọmọdé ó gbé wọn sẹ́sẹ̀ rẹ̀ yí ó wí pé èyí ẹ̀jẹ̀ kọmọdé wa sọ̀dọ̀ mi wọ́n á dẹ̀ tún fún wọn ní nǹkan oríṣiríṣi jẹ máàlámù kò bókò ní lọ́hùn. so these are some of the things our parents àwa tó jẹ́ mùsùlùmí isron kamam láti mo sọ lẹ́ẹ̀kan yọ lọ́n kan ṣàánú wa tá a jẹ́ muslim ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ muslim yẹn àánú ọlọ́run it was crude kò bá mú and today some people still remain on it ọ̀ṣàánú wọn wọn á lọ jẹ ọmọ sí ilé kéwù wọn á máa ṣàdúrà fáfà yẹn àáfà yẹn dà wọn ò ní sẹ́ǹdì owó kankan sí o àwọn kan tí wá bá mi lẹ àwọn fẹ́ fún ẹ lọ́mọ màá fún ẹ tó ni mo ní ìṣirò oúnjẹ àárọ̀ five hundred naira oúnjẹ ọ̀sán five hundred naira talẹ́ five hundred naira ó jẹ́ one five lójúmọ́ so ẹ times by thirty owó tẹ́ san lóṣù nìyẹn lẹ́yìn náà ọṣẹ àwọn kan tẹ́ ra oríṣiríṣi wọn à èèyàn ní ìrí break light wọn ẹlẹ́rìí à òun àgbẹ̀ lòun òun ó mọ̀ wá fún yín lóúnjẹ báwo ni ó ṣe rẹ́gúlà sí aṣẹ́mọ̀ tó bá ti lóko òun mọ̀ kó nǹkan wá kó wá tí wọ́n bá ti kó wá lẹ́ẹ̀kan wò kó wá mọ́ kò ṣe lọ sí skul tọ́mọ ẹ ti jáde primary kó sọ fún wọn kó n fẹ́ fún skul yẹn tán àwọn tó bá wá gba àwọn ọmọ yẹn nínú àwọn àfà àwọn ọmọ yóò mọ̀ tọrọ bára kiri wọ́n pọ̀ ń bá dàn náà wọ́n pọ̀ ń lọrin up till recent time mo sì rí wọn bá dáadáa mo rí wọn lọ́yọ̀ọ́ bó yẹn I was even crying omi ń jáde lójú mi because that boy should be a genius torí mo bó ṣe ń kọrin yẹn bó ṣe to kíní yẹn tẹ̀léra wọn ohun ẹ̀ ó tún wá tó tó tọrọ owó nídìí wọn tó ilé tí olódẹwà I called him I interviewed him sọ́ọ́dí arcade system lọ́lọ́run kó ṣàánú wa kí la bá débẹ̀ kí la bá débẹ̀ ní pé wọ́n pera wọn ní kẹ́lẹ́kẹ́lẹ́ àbí àwọn ọ̀rọ̀ wá ya wá ya wá ya wá ya anégèdè hmm? ọlọ́run ní fàntọ́làkú wa ń yàtàkọ̀ fàtù aláyàdẹ̀kúlà àbí aláyàdẹ̀kúlà náà yàwùmà ẹ̀lẹ́ikún mìkí ẹ má jẹ́ káwọn aláìní kankan ṣáájú yín o alimiskin ẹnìkankan ní wọn gbọ́dọ̀ wọbẹ̀ lónìí o àwọn àfáà sọnù tẹ̀sírì pé oko yẹ gangan bàbá kan lónìí oko yẹ bá lónìí wọ́n ní bàbá yẹn nígbà tó wà láyé àwọn èèyàn kàn máa ń wọ oko yẹ ká èso ẹnìhà òní free ni bàbá yẹn wá kú àwọn ọmọ ẹ wá ní èyí tí bàbá àwọn ṣe tó fi yìí àwọn ò ní ṣe àwọn òbí jákẹ́ nìkan kan ká èso yẹn mo ló fi jẹ́ pé ṣẹ̀ríà Islam wíìlì wà you will some of your property mọ́ṣáláṣí kan wọ́n bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ẹni odò mọ́ ẹgbẹ́ bàbá tó níbẹ̀ yẹn mo rí wíìlì yẹn wọ́n gbé síwájú mọ́ọ̀kì yẹn pé this mosque and it's a uh, kini compound it's not part of my property ó dẹ̀ sign àwọn lọ́ọ̀yà sign wọ́n ṣèwé wọ́n stamp ẹ̀ wọ́n gbé lọ kọ́ that's all irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ keystone bẹ̀ yìí mùsùlùmí ni bàbá yẹn ṣe àpé bẹ́ẹ̀ làwọn tákù aláìkọ́ ń lò tẹ́lẹ̀ jẹ́ rọ́rọ́ ǹjẹ́ orí pa ẹ̀sìn wà ní ilẹ̀ yẹn mọ́ wọ́n ti padà fáwọn ṣọ́ọ̀ṣì kan tiẹ̀ ń lò nígbà kan so ká ní bàbá yẹn mọ̀ ń gbà yẹn ni ìjẹ̀bú ni máa yẹn kì ti kọ wíìlì kalẹ̀ pé ilẹ̀ yìí o òun wíìlì ẹ̀ fáwọn tákù aláì ọ̀rọ̀ ẹ̀sìn ni ò máa ṣe mẹ́dùnú so some of us náà tá ń gbọ́ sábà ní property àwọn ọmọ lọ́la wọn kàn lè sọ bẹ̀dù tẹ́ pé tó yọ particularly ẹni tó mọ̀ pé àwọn ọmọ tó ń bí àwọn ọmọ kàtá ni tó gba àwọn nǹkan tó mọ̀ lẹ́yìn èèyàn kò bá jẹ́ mosque ní àkókò bí mo mọ ilé tí wọ́n kọ́ mọ́ọ̀sì síwájú ẹ̀ báyìí ẹni tó ní ilé yẹn kú wọ́n ta lé yẹn àti mọ́ọ̀sì papọ̀ fún kékeré kò sí mọ́ọ̀sì ń bẹ̀ mọ́ ẹ̀yàn kan kàn bá ti mọ́ọ̀sì yẹn sí something ẹ̀sìn oníyè òfò ọgbọ ẹnu òdodo nínà ní àkókò ni mò ń sọ o ìbẹ́ máa ń wò ní WhatsApp clip àtàwọn Facebook tí wọ́n á sọ pé ilé kan àwọn ń kírun bẹ̀ pé ẹni tó ní ti kú àwọn ọmọ láwọn fẹ́ tà pẹ̀lú mọ́ọ̀sì wípé àwọn christian jẹ́ ti bíìdì wípé wọ́n fún àwọn ọmọ ìyẹn wá fún àwọn níjọ́ ẹ̀ kì ni tí wọ́n ní wọ́n fún àwọn ní ọjọ́ pé within three months àwọn gbọ́dọ̀ san kíní kan million táwọn bá ti san àwọn ó fáwọn christian tó fẹ́ rà àwọn ọmọ yẹn dẹ̀ ní alágbárí ni wọ́n pé táwọn bá ti sọ bẹ́ẹ̀ fáwọn muslim wọ́n á máa sáré owó yẹn kiri and truly they will sell it kò ní sí máa fi bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹni àìkírun ó tán nìyẹn so irú àwọn parents yẹn ti yẹ kó wíìlì ibẹ̀ yẹn for that month before they die lójú ayé wọn báyìí ló yẹ kí wọ́n ti kọ́ kán ti lọ ṣèwé ẹ̀ lọ́dọ̀ ìjọba lọ́n kó ṣàánú wa ẹ wo àwọn rìbí mẹ́wàá agbárí kan tí wọ́n lò kìí sọ̀rọ̀ tí wọ́n lè mírí o èmi sọ̀rọ̀ ṣẹ̀rí àgẹ́gẹ́gẹ́gẹ́ àlùwàsíyà is part and parcel of our religion kìí ṣe tiwọn tó bá kọ́lé sí kí lórúkọ rí di fílẹ̀jì wọn tó wà lọ́nà èkó yìí ìlú wọn yẹn nínú kọ̀ǹdíṣàn tí wọ́n fi lè fún ẹlẹ́kùn kọ́lé ìwọ náà ló kọ́ wọ lóra lẹ́wọ̀ ó ní pé tó bá ti kú ilé yẹn ti di tìjọ ẹ gbọ́ mi redeem church yes now lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tẹ bá ń lọ kẹ tó wọ èkó dé bága lọ́wọ́ òsì báyìí àwọn mílíọ̀nù àwọn lọ ń ra wọ́n lọ kọ́lé síbẹ̀ but wọ́n ti kọ́ sínú wíìlì wọn pé tí wọ́n bá ti kú ilé yẹn ti di ìwò ti ti jọ awádẹ̀lé ìṣẹ̀rí àti wá sọ fún wa ayà ẹwà ní Qur'an ànábì sọ ní súnà àwọn orí ìròrí lásán ni wọ́n lò so can you imagine báà lè yóò ṣe wàárù kààrẹ obìnrin bèrè ó kọ́lé 20 of course ó kọ́ ilé 20 kò sí ẹyọ kan tó wíìlì fún mùsùlùmí ó kú àwọn mọ́kàn sọlé mọ́kàn ẹlòmí ìtàlé wọ́n sọ ọdún tẹ́lẹ̀ ẹlòmí ìtàlé wọ́n sọ di jẹ́bí ìta tẹ́tẹ́ ẹlòmí ìtẹ́ èèyàn bá ní property do that àwọn system míì tún wà ní sẹ̀ríà àwọn property míì wà tí ẹ̀ bá rá láì ní irú ilé èyàn ò fún gbogbo àgbé orúkọ yẹn ń sìn ó wà ní sẹ̀ríà tó jẹ́ pé tó bá kú ṣáájú èèyàn ilé yẹn ó padà sọ déèyàn tí èèyàn bá kú ṣáájú ẹ̀ òun ló ní property yẹn ó is part of method nu ṣẹ̀ríà bóyá ọlọ́rẹ̀ kan ń sìn àbí family member ìwọ ní fúláàtì kan tí ò níbi tó ń gbé wàá fún condition ti ìyẹn ó ní pé tó bá ṣáájú ẹ̀ kú ilé yẹn á padà sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣáájú ẹ̀ kú òun ló máa nílé ẹ wá wà kídà burúkú Yorùbá káà ah, yẹn yóò mọ sàásì ní kọ́lé ṣé èyàn ó kù ṣáájú ọjọ́ ẹ̀ lọ́n ṣàánú ajáre torí náà bàbá olówó yẹn lóko òun ló ní oko yẹn àwọn ọmọ yẹn ní láyé àwọn oníjẹ́gẹ́ nìkan kankan ṣe kí ni kò rí nǹkan kan bẹ́ẹ̀ tẹ̀síwájú فانطلقوا وهم ألا يدخلنها اليوم عليكم مسكين أما جاءوا لحني أما جاءوا تنكا ọlọ́run ní wàgọ́dà àìlà haribin wọ́n ń lọ lórí haribin lórí èròǹgbà kọ́ọ̀dì rí pé àwọn lágbára lórí oko yẹn náà bá débẹ̀ kò sẹ́ni tó lè ṣe anything lẹ́nu náà fẹ̀lẹ́mà rọ̀ ẹ̀wùhà kọ́ọ̀lù iná lọ́bọ́ kí la sọ pé ó ti ṣẹlẹ̀ sóko yẹn lóru ó ti jóná wọn ò mọ̀ ìgbà tí wọ́n wá débẹ̀ ọlọ́ni fàlámẹ̀rọ̀ àwòhá nígbà tí wọ́n rí oko kọ́ ní wọ́n wá ké wọ́n lọ́gún wọ́n kébò sí iná là ah, dájúdájú ẹni ànù làwọn àwọn ti sọnù tẹ̀síwájú bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ o nánú maharumu wọ́n ti sọ oko yẹn di èèwọ̀ fáwọn ní táwọn rò fáwọn fẹ́ jẹ nínú oko yẹn ní táwọn rò fáwọn ó kà ó dé èèwọ̀ fáwọn قال أوسطهم ألم أكن لكم لولا تسبحون أوسطهم ẹn tó dáa jù nínú wọn kọ́lá wa ni alam mo ti wí fún yín mo ti sọ fún yín tẹ́lẹ̀ láọ́lá tù sàbíhùn kí ló dé tẹ́ẹ̀ fi ṣàfọ̀mọ́ ọlọ́run kẹfògo fọ́lọ́run tó sáwà lọ́kàn ìrìnkẹ́ níkàpá lórí òkú níkàpá lórí òkú tẹ̀síwájú. inna kunna. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ subhana rabbina ògbó ní fólúwa o subhana rabbina mímọ́ ní fólúwa wa o inna kunna. Ah, àwọn ti alábòsí làwọn o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ nígbà tí nǹkan ti bàjẹ́ tẹ̀síwájú. Àkọ́bẹ̀lẹ̀ بعضهم على ba'din yatalawamun. Ba'duhum apá kan wọn, akúbálà báàdì ó kọjú sápá وان yatalawamun wọ́n wá ń búra wọn, wọ́n ń dára wọn lẹ́bi. Ṣẹ́gẹ́tẹ̀, wọ́n wá dojúkọ ìwọ ló sì fáwọ́, ìwọ ló ní ká mọ́jẹ́ ní wọ́n ń dára wọn lẹ́bi. Kéèsì náà ṣẹlẹ̀ inú sọ́rọ́tù ìntòjọ́, ó wà ní sọ́rọ́tù lùkáàfù sọ́rọ́tù kí mo pè àwọn táà máa ń lo àyà yẹn ìta fẹ́ lọ kàánú sọ́rọ́tù káàfù láti fi sọ wípé kúfúrù òṣèjàre àti ṣíríkù nǹkan kan náà méjèèjì kúlù káàfìrín kúlù káàfìrín mùṣírikù wà kúlù mùṣírikù káàfìrín gbogbo kèfèrí lẹ́lẹ́bọ gbogbo ẹlẹ́bọ ní kèfèrí inú sọ́lọ́tù cap ẹjẹ́ kí wọ́n ṣe microphone ọlọ́njẹ́ owó fastan bá àwọn mú kìíní Okay, no, no problem. naam pèsè fún ẹ jẹ́ ká mọ̀ tẹ̀síwájú súra 18 32 súrọ́tù káf 32 súrọ́tù káf àyà 32 súra 18 àyà 32 ọlọ́ẹ̀ 32 32 mẹ́sàlẹ̀ ọ̀rọ̀ جعلنا لأهدئما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما الزرع ọ̀rọ̀ tá ń sọ nínú tẹ̀sírí ọdún yìí ọ̀rọ̀ ahun tó tàn wà ní ẹ̀rọ máìkì ní ìsìn tàbí àmì lábàárọ̀ irú ìtàn yẹn kékeré bá lù tuntun ní pọ́ọ̀tù àwọn kan ló donate ẹ̀ ńgbà tá à ṣe tààlé mi mọ̀ wọ́n ẹni wò ẹ̀rẹ́yìn náà wọ́n máa ti tẹ̀ ń wọlé ní ìsìn last year year before the last this year you too why can't you think say kí ni tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí báwo la ṣe fẹ́ rí on your own ọmọ ìlàdá tí wà mọ̀ ìgbà wọ́n ìwọ ló mike àti síkà pẹ̀lú sọ ó rẹ̀ pé bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde ládá tí wọ́n ń gbà lórí ọ̀rọ̀ púpọ̀ ìwọ náà mọ̀ gbà ó tó nígbà tó bá bàjẹ́ tí ò ṣiṣẹ́ and many of us can do it ọ̀rọ̀ pé ẹjọ́ abẹ́ àmẹ́sì ẹjá dáwọ́ abẹ́ra síkà kọ́ ò ẹni tó lè dá ṣe wà ṣùgbọ́n tá bá ti àmẹ́sì 500 naira lòun náà ó dà wọ́n ní káàdá bá bá olẹ́rìí fìtàfìtà ọ̀pọ̀ wọ́n ní káàdá bá bá five hundred jù òní ọ̀pọ̀ àwọn èèyàn ńlá àwọn láìsí ń yẹn olókọ́ ń dáwó ó lè dára o ṣùgbọ́n ṣàìsàn ò jẹ́ òrà láyé yóò wá sọ fún pé ṣé ìwọ ni ìwọ ni ìwọ ni kárúnà àbí ìwọ ni owó ẹ̀pọ̀ jù ọlọ́run kò ṣàánú so being a woman does not exempt you from spending the part of Allah. ẹlòmíì inú yín lọ́kọ tó lè ṣe àmẹ́ nígbà mọ́ràn tó ṣe gbogbo ìgbà owó owó nǹkan mi lẹ́mọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ṣáá ṣàlàyé pé àbú ẹra ilé ẹ̀dẹ̀mọ̀ kó ní ẹlòmíì ní èèyàn tó lè ṣe ẹ̀ sọ these are the things because these are being practical about how to spend the part of Allah báwo la ṣe náwó sójú ọ̀nà ọ̀pọ̀ ní tẹ̀síl quite alright fún àwọn brothers gan náà tí wọ́n padà wá sọ fún pé wà láì kò yí àwọn tẹ̀síl ọdún ìmọ̀ ń sọ pé wà láì kò yí àwọn pé àṣẹ ń jẹ́ ń pè ní àwọn kan gbọ́ wà sí sọ́dá kọ́ zàká pé aláàtúrásà tí mo wá mú practical wà láwọn jẹ́ lọ àtàwọn guilty ẹgbọ̀n we look at what they are going to do á sì máa wò tíṣà ìtọ́wọ̀n bá tó lọ ṣe wá sílé fún ọ ah, brothers who make thirty forty fifty million say it pẹ̀lú ẹnu wọn ṣùgbọ́n àwọn olè náwó sí nǹkan ní ẹ̀sìn tí wọ́n ṣe tayọ 500 naira tí mo wà sọ dáná wọ́n ti wà láyà kò yá so those of us who are umu umu kò túmọ̀ sí pé torí bá ajé obìnrin à lè ṣe dáadáa let us start right from now ká lè sẹ́mi ọlọ́run kó tún wá ṣe síkà ìbáṣe ń bá máìkì àti síkà ìjà ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa ẹlòmí ni ṣé kò yẹ kí stars nínú ọkọ̀ ẹlòmí ṣé kò yẹ kí stars gan bí ra mí ni ṣé kò yẹ kí stars ṣe gé mi kó bí ra mí kí stars bá lówó yóò bí ra èyí tó ju eléyìí lọ ó sì bí ra sẹ́yìn But what is your own practical, your own practical contribution? Very essential ọlọ́run kó lọ́wọ́ lọ́ọ̀ ṣe ní rọrùn fún wa ìwọ fún rẹ̀ pásọ̀nálì ọkọ ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò ẹ̀ àwọn fámílì ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin Some of us are allowing èèyàn ní abroad now. When I say abroad, I mean outside this town. And this. they are very rich. Ẹ ní sọ fún wọn. But ah, owó kìíní tó sẹ́ǹdì ń jọ́sí yẹn àtúnwọ̀n ṣàdúrà fún pé sẹ́sìn ṣàìtọ́ ọdẹ̀ tó ṣe wà pẹ́lú pé tó bá bí lọ pé sẹ́sìn kò ní fún olówó mọ́ ẹ̀sùn ní ìwọ̀n béèrè wọn ṣàìtọ́ ayọ̀ pé ṣù òfẹ́ ká ṣe dáadáa ẹ̀gbọ́n tó sọ ọ́nà sílọ́tọ̀ àárọ̀ fún láàkùrù dáadáa láàkùrù dáadáa láàkùrù máa jókòó dè ní ojú ọ̀nà rẹ̀ tààrà ẹni tó jókòó ìyàwó lè bí ìtì ẹ̀ ìwọ ń lọ ẹnìkan ti wá dé ó kàn yọ sí ọ lójijì ó lè ṣẹ́gun ẹ̀ àyè náà ó ọmọ ń sábà torí wa tí ì bá ṣe àánú ọlọ́run tí ì bá ṣe ọlọ́run ní ṣe àpèjúwe fún wa àwọn ọkùnrin méjì kan jàánà lè áhàdì ìmọ̀ jannatay ọ̀kan nínú àwọn méjèèjì ẹyọ ẹnìkan nù wọn a fún ní ọgbà oko méjì how garden two min àánẹ́ẹ̀bì nínú àjàrà ẹgbẹ́gbẹ́ àjàrà grape very costly ó wọ́n wọ́n máa import ẹ̀wà nàìjà ni àwọn tó ta ápù gbà mí wọ́n máa ní tí wọ́n máa ń kó ó fẹ́ máa ń kan díẹ̀ báyìí lẹ́nu wàhàfàfẹ́ ọmọbì náà lẹ́yìn oko yẹn a wá fi dé èso wàjàánà báyìí na umar zara láàrin oko méjèèjì ẹ in between àti wá kó àwọn ọgbà àwọn èso oko mé àtúnfi síbẹ̀ kí lè tàlè jà nàtà ìní ọlọ́run ni àwọn ọgbà méjèèjì wọ́n ma ń mú èso wọn kúkú làá wá yẹ pé wọ́n ma ń so ní gbogbo season kò sí sísìn tí wọ́n èso pé ah, ọ̀gẹ̀dẹ̀ ò dáa ní sísìn no ọlọ́ni rárá every sísìn ló sùn tẹ̀síwájú wàlám tẹ́sìn mo ti túyẹ̀ o náà ni mo sọ yìí wàlám tẹ́sìn mi nìlú ṣe à kò sí sísìn kò sásìkò sí àsìkò kí ọ wọlé èso dé tí wọ́n ní sùn náà ọlọ́ni ìyẹn nìkan kọ́ fàjárí náà sì láàrin àwọn oko yẹn a tún wá jẹ́ kí ìṣẹ̀lẹ̀ rú omi kó jáde ò ní omi tẹ̀síwájú àti tó ní èso ìrọ̀rùn <laughs> arákùnrin tí ó ní oko méjèèjì yẹn ó wá sọ fún ìkejì rẹ̀ wàhúwà yóò yòháwìrù ìhìwà bí ìfọ̀rọ̀jomi tóró ọ̀rọ̀ ó ń bá dé lọ́wọ́ kí ló wá sọ fún un. mo lówó ju ọlọ tó tó léèyàn ju ọlọ ẹgbọ́n tó sọ fún kejì ẹ̀ ṣẹ́rígbé ń tàà sọ lánàá ló ti ń ṣẹlẹ̀ yẹn ìgbéraga ń bọ̀ mo lówó ju ọlọ mo tó léèyàn ju ọlọ mo lówó mo léèyàn ò ní jẹ tẹ̀síwájú dákọ̀lá jánìyàn tàbí ọlọ́run ló wọ inú oko rẹ̀ lẹ́ni tó ń ṣàbù sí fún ẹ̀mí ara rẹ̀ ó ní èmi ò wípé ilé oko ilé parun láíláí oko yìí nínú ẹ̀mí ẹ̀ pé oko yìí ò lè parun tẹ̀síwájú wọ́n ayé gan ni ó parẹ́ gan ohun báyé kan ó parẹ́ gan ẹ̀gbọ́n gbádùn náà Táyé bá sì máa parẹ́ táyé ó tó bá kú tó bá sọ́dọ̀ Ọlọ́run ní ààrùn kọlàbà. Dáadáa tó wó bá lọ́dọ̀ Ọlọ́run yóò jù táyé yìí lọ ta ló wọn Yorùbá ìtàwọn Yorùbá máa bí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹgbẹ́ n tó sọ Yorùbá ní ọ̀rọ̀ kan tó máa ń sọ tó gbé ọ̀rọ̀ jáde kò sí Yorùbá bí ni ẹni ayé yẹ lọ́rùn ó yẹ ẹ sì gbọ́dọ̀ Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ ẹni ayé bá yẹ lọ́rùn ó àwọn kiri yóò ti wọn tí ẹ bá kú ilé ló lọ ilé ló lọ báàrí ilé rẹ̀ ilé wò nígbà táwa mùsùlùmí tá kírun tá mọ̀ bẹ́ lọ́n kó forí jìn òkú kó forí jìn àwa náà Allahumma turi hayyina wa mayyitina wa dhukurina wa unsana من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفوا على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده tẹba ń kírun sókù lára tẹ máa ń ṣàdúrà wọn tó ṣe kábára kẹrin yẹn ní tí a ń sọ nìyẹn bí allahumma ìfìrìlẹ̀ hajji náà wà mẹ́yìdìnà ọlọ́run ṣàforíjì fún àwọn alààyè àtàwọn ọkùnrin náà àtàwọn obìnrin náà mẹ́n àṣẹ ìsàlẹ̀mẹ́nà ẹni tó bá ní kó máa ṣẹ̀mí láì tí ò tí ìpa báyìí fàáyí alàlẹ̀ islam ọlọ́run dákun jẹ́ kó máa ṣẹ̀mí lórí islam o wà mẹ́n tàwa fẹ́yìntà òmìnà ẹni tó bá sì fẹ́ gbẹ̀mí ẹnu wa fàtàwà fàwọ alàlẹ̀ imam bá wa pa lórí ìgbàgbọ́ òdodo imam Allahumma la tuharrimna ajrahum Allahumma má dùn wá ní ládàá ń tà ṣe ẹ̀san tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ṣẹ́lẹ̀ wọ̀ fún wa wàlà tòstínà bá àdáwò lẹ́yìn bá àsìnkú ìfọ́nmọ́ tó ń bá àdánwò dé wá bá wa o ẹ̀mọ̀kẹ́ lómi tó bá kú ó láti gbà sí ilé bàbá yìí ti kú nílé ẹ̀ ti dàrú wọ́n gbà tí bàbá yìí ti kú ikú àkúfà àkídà Yorùbá ni ikú àkúfà bí bàbá yìí ṣe kú bẹ́ẹ̀ ló ṣe ń fa gbogbo wọn nú ilé yìí àwọn ilé yìí ó kàn fọ́ ni àwọn yóò wá sá lọ ilé yóò bá dá oró àwọn tí ó sá lọ Èkó ìdí lọ bàbẹ̀ ìdí lọ ká ẹlòmí ò wá ní padà sílé yẹn mọ́ sí èrò àwọn ọmọ rẹ̀ ò ní padà mọ́ wọn kàn mọ́ sọ́dún kan pé ìlú báyìí làwọn ti wọ́ ṣe rí pé ìsìláàmù pé wọ́n lẹ tó síná bàjá wọ́n tà wá láàmú o lẹ́yìn tó lẹ́yìn bá sí oṣù mẹ́rin tẹ́ fẹ́ kí wọ́n wá tí wọ́n bá sìnkú yín ẹ̀ṣọ́ àfẹ́kẹ́ ṣe fìdáhùn àwọn àbáyọ̀ nípa ogun eléyìí astagfurulaha astagfurulaha astagfurulaha ìsọkúsọ astaga ẹ̀yájọ́ wí mìíríkà ìmọ̀ ìwúrẹ́ ò níbi gbọ́ astagfurulaha astagfurulaha astaga astagfirullah astagfirulaha astagfirulaha tó bá di àwọn àníkẹ́ mọ́ sanwó ìmáàmù àìmọye àwọn ìmáàmù tó kírun sókùlá kò mọ tí ó jà ń ó sáàmọ̀ pé mẹ́rin ni kábára alẹ́ẹ̀dúgbẹ́ èmi máa mo ti kírun láwọn ẹ̀yìn àwọn ìmáàmù kan bí òkú mo ní òkú ìyá ọlọ́run mọ̀ ṣàánú rẹ̀ kí kódà gan ó máa ń dùn up to today let me cut it because ah, today i'm not happy so ni kan tòró ní mọ́ ẹ lọ pé ẹni tẹ́ ẹ̀mọ̀ tó nímọ̀ nípa súnà bí wọ́n ṣe la la. èèyàn bá jẹ́ mọ́mọ́ àdúgbò jùlọ àfi ìmọ̀ọ́mọ́ àdúgbò tẹ̀ mọ̀ kó mọ̀ nípa súnà gbogbo wọn bẹ́ẹ̀ mi jẹ́ máa kírun lẹ́yìn wọn tí wọ́n bá ń kírun sókù lára èmi ò mọ̀ tí ò gbà pé wọ́n máa ti ń sọ nínú ìrun òkú torí pé within kí ló le tó bẹ́ẹ̀ kí lẹ wí kábàrà àkọ́kọ́ èèyàn ká bá jà àwa ò ní ti dé alhamdulilayi rabbil alamin arahmani rahim ó mọ̀ tí arahmani rahim wọ́n ti ṣe kábàrà kejì báwo ló ṣe ká bá jà kí ló tí ó bá ṣe kábàrà alákọ̀ọ́kọ́ tán Allahu tí wọ́n ṣe fàtíà kábàrà ẹlẹ́ẹ̀kejì yẹn wà á ṣàṣà látù fánàbì Allahumma salli ala Muhammadin wa ala Muhammad kàmọ́sọ́lá ó ní tí ìṣe kàmọ́sọ̀ láìta wọ́n tó ti ṣe alágbárù kẹta kí ló wí kò fọ́fíọ̀ pé kò ṣàṣà látù yẹn tí ó bá ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn tẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ṣe yẹn láwàá ṣàdúrà fókù èyí tó kéré jù náà àwọn àdúrà yẹn tó mú kálẹ̀ kálọ́mọ́ fìrí àyínà wà mẹ̀yìtìnà wà kàbìrínà wà sọ̀gìrínà wà dòkòrínà wà hùnsáànà mọ́nà àyẹ́ta òmìnà fàáyà alàlì islam fámọ́n tàwàfẹ́ta òmìnà fàtàwàfà alàlì iman allahumma la tuharimna ajrahum wà látù sínà bàdà ó tún kú èèyàn lè ṣe tó pọ̀ kódà kábàrà ju mẹ́rin lọ when my mother died i led the sọ̀lá a ṣe ju mẹ́rin lọ abẹ́mì ni mo ṣe ń jọ ẹ̀gbẹ́ tó jù bẹ́ẹ̀ lọ àwọn kan tó gbé kábàrà kọjá mẹ́rin after each shabara is dua is adua ó ní ọjọ́ ìta àbá àjọ kan pé ìgbìmọ̀ tí ó kàn débẹ̀ ó kàn tó sọ fún sọ̀hún màá lọ èmi ò máa ń jẹ́ yóò kàn jẹ́ tútútútútútú. olóyè kẹ kọ́ àwọn ọmọ yín gan lẹ́sìn let your children understand Islam tó bá kàn lọ kú ẹnìkan tó yóò kàn kò kàn kankan àbúkọ́lọ̀ ń sáṣàánú. 11 ti lù lórí àwọn ọrụ tó tún ndị change mind mi nípa ọ̀rọ̀ gbàgbà lọ but I no rush eléyìí pàtàkì wàmẹ́ ó tó ń bá padà sọ́dọ̀ tó mú wa lọ o pé òun ju ayé ká tètè sìnkú tó kú bá kú àwọn àbá fúnra wọn ní òní ẹjọ́ di ọmọ ẹ̀ wọn ò ní jẹ́ kí wọ́n sí àwọn ọmọ ẹ̀ wọ́n ní ah, ah, eh, imam wọ́n ní sọpọ̀ ọmọ ẹ̀kan ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ti dé Ìbàdàn ẹjá dúró dì torí owó tí ó yọ tó láwọn lè jẹ́wọ́ ti jọ́ kejì jọ́ kẹta gan lórí ọmọ ẹ̀kan wà ń lò ègbò ń bọ̀ tí wọ́n bá dẹ̀ rí pé kò ní fẹ́ wọ́ọ̀tì ó ní òkè á ṣe àdúrà àjọ mẹ́jọ kọmọ yẹn ó lè dé ó wàá tó àwọn ọ̀rẹ́ àwọn tó wá láti Ìbàdàn tí wọ́n bá ọmọ olókùn wá tí wọ́n bá ìyá wa kìíní kan wá láti Ìbàdàn àwọn tí wọ́n wá látàdẹ́kúta àwọn tí wọ́n wá láti London ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ dúró wọn ní pápọ̀ àwọn èèyàn ó tètè dá olóhùn dọ́là pàǹsálì gangan wọ́n ní owó múnkàrà àti nàkírí òun wọ́n sọ yí o kí ìyá lè dáhùn dáadáa owó múnkàrà nàkírí èlé ni wọ́n fi lẹ̀ wọ́n ní wọ́n fún wọn ní five dollar five dollar ni ó mú núkà wọ́n ní wọ́n ti change out di hundred dollar owó múnkàrà àti nàkírí ẹ̀ka ti sọ́lẹ̀gbẹ̀rún ní ti mo ní kò pọ́ sí oní dáadáa ó ní wọ́n sọ pé owó tí wọ́n fi dí ẹnu múnkàrà àti nàkiri kí wọ́n bá béèrè béèrè lọ́wọ́ òkú kò ń ṣe oṣù ọdún dáadáa wọ́n ní owó tí wọ́n fi dí múnkàrà àti nàkiri lẹ́nu mo ní áá ah! kí ló wí wọ́n náà ti rírí orí wọn wọ́n ní èpè tí wọ́n gbà pé táwọn àbá ó dá ní ìsìn alọ́sìnkú inú ń bí fámìlì yẹn bá kéyà àṣẹ létí ìsàrí wọ́n bìlíìfù wípé wọ́n ṣe jàǹbá fún òkú yẹn pé wọ́n kéyà sí. sọmọ́ láti ṣàlàyé fún wọn pé yà sí yẹn àwọn abátókè ló gba aládàá tó wọ́n ké Quran in tó yẹ kí wọ́n ṣe ládùúgbò àfọkù yìí láti ṣàlàyé yìí nígbà tí wọ́n kírun sí la ó ṣẹ̀ṣẹ̀ wáyé wọn. ṣàgbọ́n máa ń rush wọ́n tètè sìnkú ó ṣẹ̀ wá lọ jókòó wọn a máa ṣàdé àwọn ọmọ gba owó wọn ò ní tẹ̀lé wọn lọ bí wọ́n ti sìnkú bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa kí ló fún wa lọ́ọ̀bẹ̀ ọ̀rọ̀ tẹ́nì yẹn sọ wípé ó ní wà láì ń rù dídí tù ní láàárọ̀ bí àjìdánà ṣẹ́rọ̀ mílíọ̀mù kọlàbà bóun kú gan tó ń dọ́dọ̀ lọ oore tọ̀rọ̀ jù táyé ẹni ayé yẹn ni ọ̀rọ̀ òyọ̀rọ̀ yẹn kọ̀rẹ́kì tẹ̀síwájú. Èkejì rẹ̀ tó sọ pé òun lówó jùlọ, òun léèyàn jùlọ Ó wá ń sọ fún lẹ́ni tó ń bá tó ń bá ṣe tàkùrọ̀ sọ pé Ó fẹ́ òun ṣe àìgbàgbọ́. pẹ̀lú ẹni tó dá ọ láti inú erùpẹ̀ lẹ́yìn náà láti inú àtọ̀ lẹ́yìnà ló wá sọ dé èèyàn àmọ́ o ní tèmi o lolúwa tèmi o Allah ṣe wala ushriku bi rabbi ahada èmi ò ní bá olúwa mi wórogún kankan tẹ̀síwájú ma sha Allah ولولا إذ دخلت جنتك قلت ما شاء إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا كيلو شيء ìdàkọ́lùtà nígbà tó wọnú jàǹdàkà oko rẹ̀ yẹn ó sọ fún kejì ni o kúlùtà kí ló dé tó sọ pé máa ṣá àlọ́ láàkùn wádà ó ṣe sọ pé bọ́lọ̀ ń bá fẹ́ kò sí agbára kan lẹ́yìn tí ọlọ́run bí wọ́n bá rí mi lẹ́ni tó kéré sí ọ nítowó àti nítọmọ èyí tó súnmọ́ àpá ó pé olúwa mi ó padà fún mi ní tó dáa ju oko tiẹ̀ lọ. Oko tiẹ̀ yẹn ọlọ́run ó wà rán sí láti sánmà. Òṣùbánà ìparun Òṣùbán kí ni mo pè lẹ́ẹ̀kan? Kí ni ìtọ́ndà yẹn? Yóò kàn wá Àrá ó wá yóò jó gbogbo oko náà dànù. Oko yẹn ó wá di sọ̀rìndán ilẹ̀ lásán gbálàkọ́ tó jẹ́ aṣálẹ̀. Gbogbo tó ń pè lóko tó dùn mọ́ rìn. Ọlọ́run lè fún ni tó dáa jùlọ yóò wá pa títí ẹ̀yẹn yóò parun. Náà. Tàbí kọ́lọ̀ ń jẹ́ kí omi yẹn ó gbẹ kó wọlẹ̀ lọ jẹ́bó ṣe wà nù túrọ́tù múlíkù níparí ẹ̀ tọ́lọ̀ ọba ní tó ń bá mú gbogbo aspaha mẹ́ òkòmùgọ́rọ̀ òfàmẹ̀yà tí gbogbo mẹ́ ìmáyì gbogbo omi tẹ́ ń fàánú kànga bọ́ọ̀hù tẹ́ ń gbẹ́ tọ́lọ̀ bá ní kómi yẹn lọ ọ̀sàlẹ̀ ta ní òmù omi mi ìwá fún yín ẹgbẹ́ bọ́ọ̀hù títí títí títí ti ẹ̀gbẹ̀lẹ́kàn mọ́ ku eruku ni kò ní kan omi láyé

Òhìtọ̀ tó ṣẹlẹ̀ lọ́rin abirọ̀ kíríká oko rẹ̀ sámẹ́rì àwọn èso bẹ̀. Asbáha ó wá di ìkọ́sìnkú kàfẹ́ẹ̀kì oko yẹn oko yẹn bàjẹ́ ó wá bẹ̀rẹ̀ sí fi kàfẹ́ẹ̀kì ọwọ́ rẹ̀ méjèèjì ó fi ń lura wọn náà. okùn yẹn ti parun àlẹ́ kọ́wíyà tún àlá oríṣìá gbogbo àwọn abúlé abà tó kọ́ síbẹ̀ ṣẹ̀gbọ́n máa ń kọ́ fúláàtì tí oko tó kó bá dáa dáadáa gbogbo àwọn bàbá wa náà gan lógo ni wọ́n kọ́ ayéré tó kó wọ́n gba abúlé tó kọ́ àwọn èèyàn tó ń kọ́ lé gangan báyìí tó kó báyìí àbí gbogbo èmi làwọn oko bẹ̀rẹ̀ látàgbà tó ń bí àìṣẹ̀gbá títí lọ tó fi dé gbogbo ibi tó ń dáko sí ní ọ̀rẹ́ lọ́hùn gbogbo ẹ̀ làwọn èèyàn tí wọ́n lọ ń kọ́ gangan sóko gbogbo àwọn Oǹdó wọ̀nyẹn gbogbo àwọn oko tó wà ń bẹ ilẹ̀ olújí wọ̀nyẹn àwọn èèyàn ti lọ ń kọ́lé gangan síbẹ̀ nílé gidi ọlọ́wọ́n ni ṣùgbọ́n létẹ́lẹ̀ kọ́ kọ́ wíyà àìláwùsì àgbogbo ẹ̀ kàn wà dilapidated ó mú olùlẹ̀ tòrùlé tòrùlé Ọba ó wá ń bà ló jẹ́ lórí owó tó ti ná sókò yẹn pé ó ti dànù, ó ti dòfò. ọlọ́run ó wá ń sọ pé àà ah, ó mà ṣe fóhun o òun bá tí bọ́lọ̀ wọn olùgbọ́n tó rẹ̀ gbogbo àwọn tó kí wọ́n rò pàgbára àwọn ló fún wọn wọ́n ti bọ́lọ̀ wọn ọlọ́run ló fún wọn wọ́n rò pàgbára àwọn náà tó ara rẹ nígbà tí èèyàn wọn ni láti dúpẹ́ fún ọlọ́run tó fún ìwọ tó ń tajà tó ń ṣọ́ọ̀pì rí gbogbo nǹkan ṣà ń lọ ń lọ ó wá ń sọ kejì yẹn pé ọmọ yẹn ohun ọmọ tó ń dà láàmú last year one point five million lọ́kọ̀ ẹ̀ fún year before the last two point five million in fact mo gbọ́ pé ten years ago nígbà tí owó níyì gangan five million wọ́n fún ìgbà tí òun tó ń ṣòwò yẹn bá ṣùfàṣù tí òun mọ bó ṣe ń ṣe ó lọ́pọ̀ fi fún ní five hundred thousand yíyà tẹ́wọ̀n bá ríru ọkùnrin tó fún ló yẹ̀ wọ́n á ti di owó ti di bọ́lá jókòó kadiri ó ti di olówó ńlá èyí tó yẹ kó dúpẹ́ fọ́lọ́run pé mo mà dúpẹ́ ọlọ́run tó fún mi ṣe tó sì kọ́ mi máa ń ṣe tó tó wá fún mi ṣe ẹni yẹn gan lè mọ̀ jùlọ gbogbo alájókòó wọn pa àwọn olówó kan ní mọ́ ní mi sùúrù jù ẹ̀ sì rí wọn rí money means road tó báwọn èèyàn bí wọ́n gbà pé ẹni làákàyè kò yẹ kó lówó. there are millionaires títí dòní tí wọn ò lè ka owó correct. wọ́n lówó máa gọ̀ yẹ́ ẹwọ ọmọ ẹ̀ mọ́jẹ̀ kó yí kìíní yìí. àwọn olówó wà bẹ́ẹ̀ àwọn olówó kan wà títí dàárọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọn ò lè kọ orúkọ ara wọn and i mean it gangangangan o orúkọ ara wọn wọn ò lè kọ kan fún wọn níbi sáì nǹkan pé kankan máa ṣe báyìí àbí kan máa kan tí akọ̀wé wọn bá kọ hundred thousand naira tó bá di zero kan sí tó di one million wọn ò mọ̀ yàtọ̀ pé hundred thousand ní one million and their tí wọn ò tẹ̀ ṣe owó kankan Faalu liman ya faalu man yasha ìwọ fún rẹ̀ ó mọ̀ pé ẹni tó kọ ní mass tẹ̀bí ṣe waec kò pass waec kò pass mass ìdòní ddd ló ní ó mọ̀ pó mọ̀ mass jù ẹ lọ ìwọ́dẹ̀ ní credit ìdá epo jíyàn wọ́n jọ ẹ̀ wọ́n ah, ni olódẹ̀ kọ́ mi o nígbà tá a fẹ́ wọ ìsámù ó sáré kọ́ mi kíníyàn kíníyàn dẹ̀ jáde ẹni yẹn sì ń ṣe wàá kì í ṣe jí kì í ṣe lẹ́kọ̀ọ́tù mùsùlùmí máa olódẹ́dì báyìí tí òbí fi dìgírì ṣe lẹ́yìn tẹ́ jáde nc wọ́n ní kó lọ ní ní títí ìwọ́dẹ̀ ti ṣe dìgírì ó tún ti fi ṣe promotion lẹ́nu iṣẹ́ ó ti tún lọ gba duty post òun ni òjẹ́ kẹ́nìyàn gba olódẹ̀kọ́ ẹ̀ sóbìẹ̀ ń gbé agbọ́dọ̀ acknowledge tí ọlọ́run ọba tó ń kú ìròyìn. Omi lórí ike ó, ẹni tí ìmọ̀ ní ẹ̀já àpá. Ọlọ́run ló máa fi máa yàn. Àwọn méjì lọ sí ẹ̀wá ka tíra tó ń pè táálímù táálímù tọ̀rí kọ tààlù ní. Àwọn méjì lọ lé kéwú wọ́n jọ dé. Àwọn èèyàn wá wò pé àṣebẹ́jọ lọ kéwú ni. Báwo leléyìí ṣe mọ kéwú torí ìlò tí kejì orí ìlò? Gbé wọ́n sọ àwọn ìdí ń bẹ̀rù tí yóò máa ṣàkíyèsí bí ẹ bá ti lọ kẹ́kọ̀ọ́. There are two professors ní community ìkan wúlò ìkejì wúlò professor de la méjèèjì eléyìí tó wúlò yẹn ó mọ application ẹ̀kọ́ ẹ̀ sí society ìkejì tí ò wúlò yẹn ó mọ̀ ìwé bọ̀ kò mọ application ẹ̀ sí society tó bá wá ti ń sọ̀rọ̀ ní àjọ ẹ má jẹ́ kó dá sí o kò mọ̀rọ̀ dá sí o èkejì ẹ̀yẹn wọ́n ní tí ò bá ti dé ní ẹ jẹ́ kí prof dé Prọ́fù ló ti jókòó wọn ni ẹ má fi lọ gbogbo wọn lọ dájú. Ta So ẹ ká dá gbogbo ògo padà lórí nǹkan ń ṣe fún wa torí pé ń ní o ní ìsìn o ó wá ń ṣàbámọ̀ òun bá ti pẹ̀lú bá ti sọ ṣẹ̀fẹ́ tó pa Kárúnà rò nìyẹn ìgbà tí wọ́n sọ pé látàfrọ̀ ṣọ́ra 28 ṣọ́ra tó kọ́sọ̀ olówó gan ó wá ń yọ̀ àwọn èèyàn rẹ̀ wá sọ pé mọ́mọ́ ìyàyọ̀ ṣẹ̀kẹ́ mọ́mọ́ ìyàyọ̀ pọ̀rọ̀ tákì tó yọ̀ tẹ́ kọ́ntán iná lọ ha láyò ní gbogbo àwọn tí wọ́n yáyọ̀ jù bí ti ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ wọn kí ló wá sọ aláìlèmè ìdí ẹgbọ́ ó ní ẹ̀yin lọ jókòó yín jẹ owó tí mo ní ọgbọ́n ẹ̀nà mi ni àtinúdá tèmi ni náà ò ni mo ní ló lówó ọ̀rọ̀ yín ẹ̀mọ̀ nípa òtítù aláìmì ìndì ọba àtinúdà mi ló jẹ lówó gbàbẹ́ ní mọ business ẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe mẹ́tọ̀ pẹ̀lẹ́ gbogbo business olówó àmọ̀ yẹn kí disaster kan bá dé ńkọ́ máa ó ti tó máa lọ bẹ̀bì kan yóò tún ṣe kíwà já máa bèèrè ìlọ máa ọlọ́run kò sí ìjọ kankan tó lè ràn án lọ́wọ́ yàtọ̀ sọ́lọ́run wà máa kàánà mú ó fúnra rẹ̀ ó lè rànra rẹ̀ lọ́wọ́ Ibẹ̀ àlewàláyà ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àránṣẹ́ òní jẹ́ ti ẹnìkan lè lá ìhàkọ̀ nítòdodo tọ́lọ̀ nìkan ni ó jẹ́ ẹ̀. ọlọ́run ló lóore jù olódára jù lẹ́sàn-án òun náà ló dára jù lọ ní ti gbẹ̀yìn ẹjá padà síbi tá a ti ó jọra wọn pẹ̀lẹ́ táwọn kẹta lè fàyọ́pọ̀ ṣùgbọ́n ìtafẹ́ lò láti pè láti sọ yìí sọ́lọ̀ ní kárí sọ. هذا والله تعالى أعلم ní súra 68 tá a wá ń kà lọ Suratul Qalam àwọn èèyàn dókun wọn wá ń kábàámà gbígbé fàákúbálà bá àdìhúmàlà bá àdíyàtọ̀láwà wọ́n wá dojúkọ ara wọn apá kan dojúkọ akákejì wọ́n búra wọn wọ́n dára wọn lẹ́bi Wà ló mọ̀ ṣe bá àwọn aláṣejù làwọn olùkọ́lé ọ̀là làwọn. Lọ́jẹ̀ wà padà lọ́dọ̀ ọlọ́. Gbogbo yá olúwa bí bẹ́bí tó dáa jù lọ pààrọ̀ fún wa ní o. Kí ni wọ́n ń pè yẹn? Kí ni lọ bí ìdájí Tesla to Nepsi. Wọ́n wá ń dára wọn lọ́kàn wọ́n ń fúnra wọn lómi sùúrù mú ṣóyé torí pọ́rọ̀ tí wá yé wọn pé ah, àwọn òǹfọ̀rọ̀ àwọn sọ́wọ́ lọ ń táwọn sì fẹ́ ṣe aburú ni tẹ̀síwájú. Àwa ilá rọ́bìnà rọ́bì mú a ti padà sọ́dọ̀ olúwa wa. Báyìí ni ìyá ti rí o. Ìyá tọ̀run wá ju tayé lọ àti tayé àti tọ̀run mọ́ jẹ wá nìkankan للمتقين عند ربهم جنات النعيم gbogbo olùbẹ̀rù ọlọ́run olùpáyà ọlọ́run ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run àlìjọ́nà oníṣẹ́ra ọlọ́jà wọ́mẹ̀ rí ládùúró àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ ọ̀pọ̀ ṣùgbọ́n ó sóodo tàbí ká sọ wípé ó kó sínú àwọn nǹkan wọ̀nyí tá a fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ ẹnìkan ò ní kápá lórí kinní kan ọlọ́run nìkan ló ní kápá kò wá sí tẹ́nìkan lè rí ṣe àfitọ́lọ̀ bá fún ṣe ẹlẹ́ẹ̀kejì ẹni ọlọ́run bá fún ṣe kó fi nílẹ̀ fọ́lọ́run pé wọ́n ló jẹ́ rí ṣe kò gbọ́dọ̀ fi ṣe yánràn kò gbọ́dọ̀ fi ṣe gbéraga ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ gbogbo ń ta bá fẹ́ ṣe ká mọ̀ sọ pé bọ́lọ́run bá fẹ́ inṣàlọ́ọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ta kọ́ òun náà ni wípé bọ́rọ̀ bá wá bẹ́yìn yọ àìlọ bòmí ká padà sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ báwọn ilé náà ṣe padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n wá ń dára wọn lọ́kàn létí bóyá ọlọ́run ó fi ètò dá pààrọ̀ fáwọn torí báwọn tí wá ń ṣojú kòkòrò padà lọ sọ́dọ̀ ọlọ́run èyí tó kájú tó parí ẹ̀ àìṣà ahun ahun ló sún wọn ahun ló bá wọn gbogbo èèyàn tó bá ti wọnú oko ní kárú èso tó wù iye tó sì wù ní ká wọ́n èyẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò àwọn fẹ́ ká gbogbo èso kẹ́nìkan mọ́ rí ń bẹ́ àwọn ló jẹ́ kí gbogbo dúkìá parun ó fi hàn pé bá ní lọ ẹ̀yìn lọ ṣàkíyèsí bóyá dáadáa ọlọ́run mẹ́jì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run fún ṣífẹ́ nìkan kan wa allahumma arina lè haqqa haqqan warzuqna tiba warina lè batila batila warzuqna jinaba birahmatika ya rahman rahimin wa ya akramal ikramin káfílé this year kúrẹ́nì àwọn ìlúgbà wọn ò pín ráìsì wọn ò pín ẹgbẹ́ bínú ọlọ́run kádàrá kárí lọ́dún ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run

ní Ramadan tí ń bọ̀ insha Allah gbogbo àwọn apá wá ṣàmì bá bàbá jùmọ̀ ṣàdúrà ọlọ́run ṣe rẹ̀ fáwa náà àwọn tí ó wá ṣàmì náà ń kọ́ ọlọ́run kó ṣe rẹ̀ fáwa náà gbogbo àwọn apá wá ní lọ́kàn pé a fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní ọkàn ń fi ara ṣáárẹ̀ ṣùgbọ́n ọlọ́run yọ̀ǹda ọlọ́run kó yọ̀ǹda fún wa kó lọ́dún bí ń bọ̀ tó ní mo fẹ́ kó jẹ́ pé within the umu here umu àwa gangan fúnra wa èyí báwa ti ní gan àwọn èèyàn sọ pé ààrẹ lómi tí ó pe ọkọ ẹ̀ àbú ẹgbẹ́ mọ́tò wa wọ́n wọ́n bag of rice ní wọ́n fún àwọn ó pọ́sibú náà nígbà táwọn ọmọ méje bá dé ọmọ méje dé ọ̀kọ̀ọ̀kan ó gbé ten ten bags of rice wá seven times seven seventy

abẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run má dá wọn lágara gbogbo nǹkan tí ó jẹ́ ìdíwọ́ tó ṣe sábà bí kó mọ́ wáyé lọ́dún ọlọ́run bá ní mú un kó àlàáfíà tó péye tó nara já ọlọ́run bá ní fún àti gbogbo àwa iṣẹ́ ìṣe wọn ọlọ́run kó bá dàríkà sí gbogbo procrastinators tẹ̀sùwìf alimusawifun ẹ̀rọjú ayé lóde èyí tó ṣe lájà tó wá ní nẹ́ẹ̀sì àní ń ṣe nẹ́ẹ̀sì àwọn náà ní orí ṣe so ìwọ náà tó sọ ní láti àpé ọdún ìlú fẹ́ ṣe tó o sì lágbára láti àti orípò orí ṣe mọ́ lọ́dún kò yá adélégún náà lọ́n mú oríṣi ní o èrè procrastinate tó bí ọlọ́run kó pèsè fún kálukú wa àwọn tá ń sọ̀rọ̀ náà ọlọ́run kó pèsè fún wa ẹ̀kọ́rọ̀ owó èmi náà kí máa ṣe kí n kà wá sí program yìí kí n kà fi 5,000 sínú ẹbí ló pé lọ́bá ń fojú kà wọ́n tàbá fojú kà wá bá wà ń jókòó irú láti àǹsìn we used to can be 180 180 something 190 àti kà more than 200 maybe they

ẹ má jẹ́ ká gbàgbé láti yọ zakatul fitri ẹ má yọ zakatul fitri oúnjẹ ní o sọ́dákọ̀ owó zakatul fitri oúnjẹ gbogbo ara rẹ̀ gbé módù mẹ́rin àbí lórí ìtani ẹnì kọ̀ọ̀kan náà sàánà subhanakallahumma ashhadu an la illa anta أستغفرك وأتوب إليك عاوز السؤال قبل الانصراف number one mo fẹ́ lọ sí program ní ìsìn máa question mẹ́ta ẹ̀ lánàá wọn láwọn ohun kan wọ́n dáwó wọ́n kó fún mi wọ́n ní fún ustaz I don't want to mention the money should I mention you? I shouldn't mention the amount I will mention it torí sí ni ó sọ pé one fifty thousand ni wọ́n dá ní march the money was thirty thousand naira ní march bí lánàá wọn kó fún mi nígbà àwọn ọmọ wọn dáwó wọn ní jẹ fún mi pé to start wọn ni not the amount but the spirit behind the amount ẹjẹ bá wa gbà to dey to deliver thirty thousand tó jẹ́ kí n sọ ni pé àwọn kan ti lè sọ ẹ̀ bí àwọn ohun yẹn tó ti lè jẹun yọ sẹ́yìn. Ah, ṣàìtọ́ ò burú gan so he's dead and I was given yesterday jazakumullahu khairan may Allah reward you abundantly so by next Ramadan ọlọ́run kó ṣe rọrùn pé ń ẹyọ kan kí lẹ́wé láàmú sílẹ̀ ọlọ́run kó gbà bẹ́ẹ̀ wọ́n ní ń ẹyọ kan 150 ní òfin ilẹ̀ ọlọ́run kó ṣe rọrùn Rabbana ákè 1 2 any question again number one number three That's yẹn náà yes. aleykum salaam tó dára. lẹ́yìn tí ẹ̀hẹ́n Ramadan oṣù tó tẹ̀lé ní jẹ́ Ṣawwal súnà kan wà àwẹ̀ من صام من صام رمضان ثم أتبعه ستا من شوال Ànábì ní ẹnikẹ́ni tó gbàwẹ̀ Ramadan tán, ó wá tún gba mẹ́fà ní inú oṣù ṣàwà tó tẹ̀lé káàníta ìyá mẹ́ta tó dàbí ẹni tó fọdún kan gbàwẹ̀. Umu wa ni yàtọ̀ sí sítù ṣàwà kò sí àwẹ̀ méjì ìyànlẹ́gbà náà ṣàwà kò kọ̀rẹ́ẹ̀tì òkú àwẹ̀ monday tọ́sí wà mẹ́fẹ́ tó bá fẹ́ jà ẹni tó sì jẹ àwẹ̀ nínú ramadan kó tó gba títú shawal èyí tó jẹ yẹn ló yẹ kó kọ́kọ́ san ìdí ni pé ṣékù fẹ̀mí inú àlàyé wọn tó wọlé tó yí mo gbà pé ó bá mu wọ́n ní ìbánàbí sọ ni pé máa ń sọ ọmọ ramadan ẹni tó bá gbá àwẹ̀ ramadan tán lẹ́yìn náà wá fi mẹ́fà tẹ̀lé ṣó o ti gba Ramadan kan ni ó sì jẹ́ Ramadan kọ́kọ́ san ìgbà náà ló tó gba Ramadan ó wá fi mẹ́fà ẹ̀ tẹ̀lé torí pé ojúlówó ọ̀ràn ẹ̀yàn ó ní Ramadan mẹ́fà ṣàwàl ọlọ́run ní bèèrè lọ rẹ̀ bó bá gbà so èyí tọ́lọ́run ó wà bèèrè òfin ilẹ̀ èyí tó jẹ́ àṣẹgbọ́ rẹ̀ olùlọ́ ń ṣe so kọ́kọ́ ṣojú lówó kó tó máa ṣe kíni so gba àwọn obìnrin tó ṣe menstruation nù Ramadan táwẹ̀ òfin pé kọ́kọ́ gbà kó tó lọ gbọ́ngbà mẹ́fà ti ṣàwàl inṣáàlá wallahu alam number two alaikum salam Thank ah. you.

àwọn ọmọ àjọ́lò tó àmọ́ bẹ̀rẹ̀ jẹ́ àfá tó mọ́ ṣe wà sínú ayẹ́dà wọ́n ló ti wọ́n náà ló náà ló wà ọlọ́mọ́ ti wà bẹ́ẹ̀ ọlọ́mọ́ ṣe ti wà bẹ́ẹ̀ nọ́bà tírì alaikum salam aṣù ẹ́ ẹnìkan kú sínú omi nípa pé ó tẹ̀rì sómi náà wọ́n ní wọ́n gbọ́ wípé dandan dandan inú omi ní jẹ́ fífú ìrọ̀ ẹ̀lẹ́sùn kìí ṣe dandan dandan ìgbé dandan dandan ìgbé omi ní ọgbọ́dọ̀ fún sí rárá ṣùgbọ́n táwọn àbá ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kú sínú omi tẹ bá rókù wọn ó máa máa já tẹ bá fẹ́ ṣe é sọ̀dáàtì sílá ẹ̀gán wọ́n máa padà lọ fi sínú bí bọ́dí báàgì wọ́n á fi òkúta tàbí nǹkan tí wọ́n á jù sísàlẹ̀ alọ́ sàlẹ̀ omi torí pé bọ́dì yẹn kó tó di pé ẹ̀rí lókè gan ẹmọ̀ kó ti mú mi yó á ti máa dìsẹ̀mbà yẹn táwọn ẹja wọn bá ti jẹ síwájú ìtẹ́já wà ògbò èso pé dandan etí omi wọn gbọ́dọ̀ fún sí ní orí kan àbí kòtìrífìkì òun ní orí pé dandan dandan etí omi wọn gbọ́dọ̀ fún sí ọlọ́run أجكا شهدوا اللهم إنا نسألك الهدى والتكو والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتكو والعفاف والغنى اللهم يصر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وأحسن عاقبتنا في الأمور كلها واحكك إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافتك من عقوبتك اللهم إنا نعوذ برضاك من غضبك وبمعافتك من عذابك اللهم iná nàrúdò bìrì dọ́ọ̀kà min nukomatik wa bi mu'afatika min hukumatik allahumma ahsin akibatana fi lugri kulliha allahumma ahsin akibatana fi lugri kulliha حقق إيماننا وارفع درجاتنا وثبتنا أجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين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 ودمر أعداء الدين وانصر المجاهدين في كل مكان برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك العافية اللهم آتنا العافية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد Ọlọ́run kó gba àdúrà Ẹ má jẹ́ ká gbàgbé ní Ramadan bá ti bó lọ yìí. Tí ó bá ti di Ṣàwálì, Sunday nìkan ni program. Yóò dẹ̀ jẹ́ 10 to 12, kò ní jẹ́ 9 to 11. Ṣẹ́gbọ́n? tí àwẹ̀ bá ti lọ àrùbẹ́rẹ̀ sí ọjọ́ tó kí tó ń lè ìgbà wà. Ọlọ́run kó ṣe lọ́ọ̀fọ́ àṣọ́ àìmọ̀.